lẹ́hùn ẹ ṣé olùgbèjà mo mọ rírì rẹ àtọ́nígbà mo kàn sára sí ọ. bí mo bá yíra nílẹ̀. bí bá yíra nílẹ̀. bí bá yíra nílẹ̀. tí a kò lè dá dúró. Mo gbé ọ̀gá o, Ọlọ́run tí a kò lè dí lọ́wọ́. Mo gbé ọ̀gá o. Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run. Ògo ni fún Olódùmarè ẹni tó fi àánú ńlá bá wa lò tó tún mú ká wọ oṣù September mo gbé Ọlọ́run ga lọ́pọ̀lọpọ̀ ẹni tó mú ọ wà láàyè tó sì mú èmi náà wà láàyè mo júbà ẹni mímọ́ fún àtìlẹ́yìn rẹ̀ tí ò jẹ́ kí tọ̀tá ó ṣẹ ìjì oṣù kẹjọ kò gbá ọ lọ ògo ni fún orúkọ Olúwa nínú oṣù tuntun tí o bẹ̀rẹ̀ yìí mo wí nípa agbára Ọlọ́run oṣù kẹsàn-án kò ní fọ ibi fún ọ ìwé mímọ́ wípé àwọn ọ̀run sọ̀rọ̀ ògo ọlọ́run òfurufú ń fi iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn ọjọ́ dé ọjọ́ ń fọhùn gbogbo ọjọ́ tí ń bẹ nínú oṣù yìí gbogbo ọ̀sẹ̀ tí ń bẹ nínú oṣù yìí gbogbo wákàtí tí ń bẹ nínú oṣù yìí gbogbo ìṣẹ́jú tí ń bẹ nínú oṣù yìí lórúkọ Jésù olùgbàlà kò ní fọ ibi sáyé rẹ̀ mo wí nípa agbára Ọlọ́run bíbélì wípé ẹni tí ń pa wá mọ́ kì í tòògbé bẹ́ẹ̀ ni kì í sùn ààbò ńlá ọlọ́run lórúkọ jésù olùgbàlà lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda rẹ̀ fún ọ ibi gbogbo ibi gbogbo lórúkọ jésù olùgbàlà tí ayọ̀ ti ń wọlé fún ọ nínú oṣù yìí ò ní pòrírí ẹkún lórí rẹ̀ ayọ̀ rẹ̀ ò ní dìkorò oṣù yìí yóò di oṣù ayọ̀ rẹ ìwọ tí ń wojú olúwa fọmọ wàá yin ọlọ́run lóṣù yìí ipá tó dá ọ dúró bí agbára náà ò bá lè dènà oṣù yìí pé kó máa yọ̀ bí agbára náà bá lè dènà ọjọ́ pé kọjọ́ ó máa yọ̀ gbogbo agbára tó dá ọ dúró gbogbo agbára tó ń dí ọ lọ́wọ́ lórúkọ Jésù wà láàyè ọlọ́run kò kọlù láyé rẹ̀ oṣù kẹsàn-án yìí yóò san ọ́ fún rere oṣù kẹsàn yìí yóò san ẹ́ fún ìdùnnú gbogbo ẹ̀yin oníṣẹ́ owó oníṣòwò agbaṣẹ́ṣe oníṣẹ́ àdáni lórúkọ Jésù lóṣù yìí ẹ ó láyọ̀ kíkún lórúkọ Jésù ẹ ó láyọ̀ kíkún àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn nínú oṣù kẹsàn-án yìí ire àti àánú olódùmarè lórúkọ jésù olùgbàlà ẹ̀mí mímọ́ kó yọ̀ǹda rẹ̀ fún ọ òní kò ní rí ẹkún lóṣù yìí ibi ò bá ọ lóṣù yìí lórúkọ jésù olùgbàlà bí o bá jáde ní orúkọ jésù wàá wọlé ní ìbùkún ò ní kábàámọ̀ ìjáde lóṣù yìí ò ní là lọ́ra ò ní là lọ sọnù ò ní sọmọnù ò ní sọkọnù ò ní sayanù gbogbo àdáwọ́lé rẹ pátá yóò yọrí sí rere mo súre fún ọ ní kùtùkùtù òwúrọ̀ oṣù titun lórúkọ Jésù olùgbàlà lóṣù yìí wàá ní ẹ̀rí rere wàá ní ẹ̀rí rere gbogbo ipá tí Ọlọ́run fi ń jí Ọlọ́run yóò ṣọgbà yí ọ yóò mòdì yí ọ ká ọwọ́ ọ̀ka ò ní tẹ̀ ọ́ ọwọ́ abínú ẹni ò ní tẹ̀ ọ́ ẹ̀dá tó bá lòun dìde ogun nítorí tiẹ̀ yóò kábàámọ̀ lórí rẹ̀ ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ohun gbogbo tó yí ọ ká tó múnú rẹ̀ dùn lẹ́ẹ̀kan sí mo wí ayé ò ní fi gbomijé lójú rẹ̀ ayé ò ní fi gbomijé lójú rẹ̀ ayọ̀ àìnípẹ̀kun ayọ̀ àìnípẹ̀kun lórúkọ Jésù olùgbàlà yóò jẹ́ tèmi àti tiẹ̀ ògo ni fún ẹni mímọ́ Ísírẹ́lì bí o ti ń gbọ́ fi àdúrà náà ránṣẹ́ sí gbogbo àwọn ènìyàn tí ó wà nínú kọ́ńtàtì ẹ̀ àti àwọn kan tó yí ọ̀ka lágbègbè lórúkọ Jésù yóò dára fún ọ bí o ti ń ṣe é a ò ní pàdánù ìjọba ọ̀run a ó délé ológo mo tún ní láti rán ọ létí nínú oṣù yìí kó sá fún ẹ̀ṣẹ̀ àwọn tí kì í jẹ́ kí àdúrà ẹni kó gbà bíbélì wí pé bíbélì wí pé àwa mọ̀ pé olúwa kì í gbọ́ ti ẹlẹ́ṣẹ̀ bákan náà ló wí pé ẹnikẹ́ni tó bá bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere nínú ìwé eh, Acts of Apostle chapter three verse nineteen ó ní ẹ ronúpìwàdà kí ẹ sì tún yí padà kí a pa ẹ̀ṣẹ̀ yín rẹ́ kí àkókò ìtura kó lè ti olúwa wọn á bá wa so mo bẹ̀ ọ́ kí àwọn àdúrà yìí lè gbà nínú ayé rẹ kó o lè rí ọwọ́ agbára ọlọ́run mò ń gbọ́ àwọn ẹ̀rí láti ibi gbogbo lórílẹ̀‐èdè àgbáyé tí wọ́n ti ń gbọ́ àdúrà yìí mo fẹ́ kó o sá fún ẹ̀ṣẹ̀ tó o bá kọ ọ̀nà ẹ̀ṣẹ̀ sílẹ̀ o fẹ́ kọ́ ọlọ́run gbọ́ tiẹ̀ ní lóṣù yìí ọlọ́run yóò gbọ́ tiẹ̀ wàá jọrọ̀ ọlọ́run lórúkọ jésù ibi ò ní bá ọ ògo ni fún ọlọ́run wa jésù olúwa wa àmín àlàáfíà ni fún bàbá tuntun ọ̀dà ayọ̀ ní fẹ́mi ọ̀tá lórí mi ọ̀dájú ó dá sọ́ ogun ọ̀tá lórí mi ò bàbá tuntun ọ̀dà ó dá láyọ̀ wípé mo rọ́lúwa. ọ̀yẹ́ òkò orí mi. Eh, inú mi dùn wípé mo rọ́lú àfẹ̀yìntì mo dá láyọ̀ ọ̀rọ̀ mi kọjá ewé jíjà.